ọmọ nìyí ọmọ nídẹ́ ọmọ làṣẹ̀yìndé tó bá dalẹ̀ ọ̀lẹ bá mi lọ́nà kí mi ṣe o ọmọ mo dúró de kémi lọ o ọmọ lábúrúgújú ọmọ wájú ọmọ ló yẹ ni àbíyè lọmọ mi o àbíyè lọmọ rẹ o ọmọ wájú ọmọ ló yẹ ni bẹ́ẹ̀ ni ọmọládé orí arúgbó ọmọ làṣẹ̀yìndé ẹni bẹ́ẹ̀ ni ọmọ ni àṣẹ̀yìndé bó bá dọjọ́ alẹ́ ọmọ nìyí ọmọ ni dẹ ọmọ ẹni ní wọléde ni ọmọ ẹni ní gbèjà ẹni nígbà tá a bá bú ni lẹ́yìn kédùmàrè jẹ́ arọ́mọ rere fẹ̀yìnlẹ̀ fún Èdùmàrè kó jẹ́ ká rí ọmọ gidi fi léṣọ́ mo gbà ládùúrà wípé gbogbo ẹni tó ń sunkún àìríbí lágbára ọlọ́run níwòye àmọ́dún ẹ fọwọ́ osùn ẹ fi pọmọ lára gbogbo ẹni tó ń fọwọ́ osùn pa ògiri gbígbẹ níwòye àmọ́dún lágbára ọlọ́run àgbọ́gbe ọmọ lọ́dẹ̀dẹ̀ yín àwọn èèyàn á kí yín kú oríire ọmọ wọn á kú ewu ọmọ gbogbo ẹni tó sì ti bí mo gbà á ládùúrà wípé ọmọ náà níyàn kú àwọn ọmọ ìrákò wọn ò ní ráwọ ná àwọn ọmọ ìrìnsẹ̀ wọn ò ní ráwọ ọgbẹ wọn ò ní ríwọn ọgbẹ gbogbo ẹni tó ní ọmọ tó ti dàgbà lágbára ọlọ́run bóyá wà nítòsí yín bóyá wà lókèrè ni mo gbà ládùúrà wípé a ò ní gbàwé ọ̀fọ̀ lórí wọn a ò ní fi tọ̀fọ̀ ránṣẹ́ gbogbo àwa náà tá a sì jẹ́ ọmọ lọ́wọ́ àwọn òbí wa a gbà ládùúrà wípé ikú òjijì kò ní mẹ́mìí wa lọ lágbára ọlọ́run èdùmàrè á jẹ́ ká rí ọmọ rere pé ránníṣẹ́ a ò ní bá wọn bẹ̀bẹ̀ ká tó pe ọmọ ọlọ́mọ ránníṣẹ́ èyí náà ni mo sórí ètò yín ètò wa ìlera lọ́rọ̀ dórére rédò mọ̀ wípé gbogbo ìgbà tẹ́ bá ti ń fojú gan ni èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín Sekinat Ọláìdẹrajì ọmọ wọn nísẹ̀yìn Òrò ìlú Ẹ̀yọ́ kìkẹ̀gàn níbi ojú ti bú ni tó ju ẹnu lọ ẹbí ìgbà tẹ́ bá ti ń fojú gan ni mi lórí afẹ́fẹ́ báyìí ó ti yẹ kẹ́ mọ̀ wípé ètò kan gbòógì ètò kan pàtàkì ètò tó mú ìlera àti àlàáfíà yín lọ́kùnkúndùn ìlera lọ́rọ̀ òun náà ni ètò tó balẹ̀ gùdẹ̀ sórí afẹ́fẹ́. ní abala ibi tẹ́mi àti àlejò tí n bá pè tájọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí àkòrí pàtàkì tá a bá fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ abala ibi tá a ti ń sọ̀rọ̀ nípa èso náà wà ẹ ti mọ̀ wípé ó ṣe pàtàkì ó ṣe kókó ká mọ̀ jèso àmọ́ bó ti wá ṣe pàtàkì tó ṣe kókó tó jẹ́ wípé èso tún jẹ́ nǹkan tó gbòde kan ó jẹ́ nǹkan tá à ń fojú rí lójoojúmọ́ lágbègbè wa síbẹ̀ ń jẹ́ tiẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò nífẹ̀ẹ́ kán mọ̀ jèso wọ́n sì fẹ́ràn ẹ̀bà wọ́n fẹ́ràn ọyán wọ́n fẹ́ràn àmàlà bẹ́ẹ̀ wá ń birú ẹ̀ níbẹ̀ pé à èso mélòó ló ti jẹ lẹ́ni o yóò mọ̀ sọ fún yín pé ṣé èso ajóúnjẹ ni àbí èso amóòyó ni irú ẹni bẹ́ẹ̀ torí wọn la fi gbé ẹ̀ abala èso sílẹ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ lórí èso kọ̀ọ̀kan lọ́sẹ̀ ọ̀sẹ̀ ẹ bó bá ti wáyà kì í tún pẹ́ mọ́ ẹ jẹ́ ká kan lu agbami ètò ní pẹrẹwu.